وكل ضلالة في النار adáwọ̀ fún ọlọ́run ọba tí ó dá ilẹ̀ kọ̀ọ̀kan wá tó ní ṣàkóso ọ̀rọ̀ wa ọba tó yẹ pé ní òun náà ló fi ẹnì kọ̀ọ̀kan wá lẹ̀ bí ọjọ́ òní ti ń jẹ́ ọjọ́ ìjọba abẹ́lẹ́ ọba tó wà lọ́wọ́ sàálà ọ̀pọ̀lọpọ̀ ìjọba àbáyé kọ́lọ́jẹ́ká ṣe ní ayé ìṣe ọlọ́run ọ̀la ọlọ́run àti orí àti ìgbàdégbà kó mọ bá nínú wa Muhammad sallallahu alaihi wasallam kó bá àwọn ará ilé rẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀. arákùnrin kan nínú àwọn sàhábà yàmọ̀ sí Sufyan bùnà Abdullah. lápọ́mù tí ó gbajúmọ̀ tí wọ́n mọ̀ mọ̀ àwọn kan àbọ̀ amúrù ni àwọn kan àbọ̀ amúrọ̀ arákùnrin ọmọ Abdullahi Muhammad wa alihi wa sallam níjọ́ kan ọwọ́ abánilé ó ní pàpólì fún ó sọ fún àlébí báyìí pé ní kó Islam. sọ̀rọ̀ kan fún nínú Islam sọ̀rọ̀ àṣekà nínú ẹ̀sìn táwa yìí. La àtàlù ayòwò àdánù gáyọ̀ Tó yẹ pé tọ́ba ti sọ fún mi pé níbi tọ́rọ̀ yóò kẹsẹ̀ já ní sílé kò ní di ẹlòmíì Owó àìsàn gbọ́dọ̀ Muhammad alaihi oníṣẹ́ ti sọ̀rọ̀ kan fún onílù Islam tó gbà mú kí ó wúlò fún un tí ẹ pé tó ń bá ti gbọ́rọ̀ yìí òun níbi ẹlòmíì mọ́ àlejò Muhammad sọlọ́lá alẹ́ wa sọlá wọn sọ fún báyìí pẹ́ẹ́lú kóòlù sọ pé ní àmọ́sùn lẹ́la mo bọ̀ lọ́wọ́ gbọ́ tó mọ̀ sẹ́mi lẹ́yìn àkọwá tó déédéé lórí ìgbàgbọ́ tẹ̀síyà àbí wàsíyà àbí ìsọ̀nisọ́rọ̀ táwọn ní rìṣáàd tí a lẹ́nu ṣe fún arákùnrin rẹ̀. àbí kí wà ló sọ yìí muslim. bákan náà ní ìgbà wa ní ètò parapẹ́ ó wà ló sọ lọ́nà àlejò ó wà ló sọ lọ́nà tẹ̀mídì àti muslim àti mọ́rùn ahmed rahmatulah alayhi wa rahmatulahi. àbí kì í ó gbajúmọ̀ láàrin àwọn àfa látara tó kó sínú nínú wá àtúntò lágbára àkórí nǹkan méjì ní arákùnrin ló gbọ́ lápọ̀lọ̀ àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam tó yẹ pé sílé yẹn bá tó sí tó bá mú lò yóò sọ̀rọ̀ yẹn láyé àtúntò pẹ̀lú àtìyàmọ̀ nínú àwọn nǹkan àǹfààní bá kọ́ ní kọ́ lára àwọn sàhábà nínú àdìsí náà ni kó wá lọ́dọ̀ àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam wà lọ béèrè tọ́sọ́nà lọ́bẹ̀ ètò mu wọn sórí ire nínú ẹ̀sìn tí ó jẹ́ ká ráyé gbé dáadáa tí ó jẹ́ ká sórí ire lọ́dọ̀ tó yà sí àmọ́ ó lọ béèrè lọ́dọ̀ àdébà Muhammad sallallahu alaihi wasallam bó ṣe béèrè ìdáre lómi náà tó béèrè òṣè tàbí yamani nínú àdìsí ẹ̀ tó ti fẹ́ nílẹ̀ láàpẹ̀ ní àdìsí ṣùgbọ́n òṣè tàbí yamani oníkàlẹ̀ náà ṣe àlùnà rọ̀tún aláàbàtún láwọn àyẹ̀lẹ̀kẹ́yìn ó láwọn yẹn máa ń béèrè àwọn nǹkan dáadáa dáadáa lọ́dọ̀ àlejò àmọ̀hánmà kọ̀kúntù àtàlùwọ̀ àyìnṣàlù èmi wọn béèrè káàbù àlejò kí ni nǹkan tó lè ṣe múyàn tó ní gbọ́dọ̀ lọ ìlànà ìgbésẹ̀ ló lè múyàn yìí nínú ọlọ́run nítorí kí ni mo fi béèrè ó ní mọ̀ káàpàtà àyè kí n tètè dá mọ̀ kó tó dé ààrẹ ló tó béèrè kẹ́lí lọ́wọ́ àlejò pé eré àlejò ayọ̀ àmàlì àhàpòrè lọ́wọ́ iṣẹ́ wo ló dáa jù bẹ́ẹ̀ kí ẹ̀rọ ti kọ́lọ̀ àlejò ti fún ọdẹ ti pé ní àsọ̀lá àtúnìwá ti ha kákìkù lásìkò rẹ̀ nígbà fẹ́ kọ́ ní ilé yìí pé àwọn sọ̀hábà wọn máa lọ bá nílò àwọn ọ̀sán láti béèrè àwọn ìkẹ́jọ́ bẹ́ẹ̀ ojúṣe wọn tó yẹ ká máa ṣe nínú ẹ̀sìn ìtẹ́fẹ̀rí ìyọnu ọlọ́run láti béèrè àwọn nǹkan tó yẹ kí wọ́n sá fún fún ẹ̀fín ní ìdùnnú ọlọ́run ilé náà jẹ́ kọ́ fáwa náà ká máa bi àwọn àfẹ́ẹ̀sìn lọ́rọ̀ nípa tó bá lọ wa lójú nínú ẹ̀sìn wa ká máa bi àwọn àfẹ́ẹ̀sìn nípa àwọn ojúṣe wa nínú ẹ̀sìn yìí ká máa tó tó àti tí ò alákùnrin wa béèrè lọ́wọ́ àlẹ́ àwọn nǹkan pàtàkì yóò jẹ́ kó torí rẹ̀ tẹ́tọ́ tó ń bá ti gbọ́ tán o sì ní bẹ́ẹ̀ pẹ́ lọ́wọ́ ẹnu ní ìmọ̀ ìjọba ànẹ́bí lọ. ànẹ́bí àwọn olókùn náà wàá ṣe wàá sí fún wàá sí ní ṣókí torí pé nínú tọ́lọ̀ ń fún ànẹ́bí ní jàwá mi àdìkẹ́lì sí tú jàwá mi àdìkẹ́lì nínú tọ́lọ̀ ń fún mi òun ní jàwá mi àdìkẹ́lì kó sọ̀rọ̀ díẹ̀ kó sì kẹsẹ̀ jáde kó ní túmọ̀ tó pọ̀ àlẹ́bìnrin kó amọ́ntòlélà ọgbọ́gbọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó máa sẹ́kìn pọ̀ sí ló lórí ẹ̀ tó bá ti ṣe tí mo sọ yorùbá tó ní ilé ayé àti lọ́jọ́ ọ̀gbìn dàlí kì á lọ. ọ̀rọ̀ kékeré ní tòótọ́ ṣùgbọ́n wá àti púpọ̀ ló kúrò ẹ̀. àlẹ́bìnrin kó ló ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ yẹ pé ìgbàgbọ́ lójoojú ṣe kálukú wa ìgbàgbọ́ kágbọ́ lọ́wọ́ gbọ́ àti gbogbo ọ̀ntọ́ lórí kágbàgbọ́ lórí àti ilé dẹni irin níwájú ọlọ́run àti ilé dẹni ìfẹ́ àti ilé dẹni àpẹẹlẹ àyàfi kájọ olùgbàgbọ́ fọlọ́n wa sàánù wa fàálà ọlọ́ni lẹ́yìn ìbéèrò àǹtí wa lò ojú akọ̀wò kébàlà ìwé ṣẹlẹ̀ wà lọ́wọ́ sí ìyẹn náà kẹlẹ ìṣúná ọ̀nà akéwìnà ìgbé rọmọnà àmàlà lẹ́la ìwọ́n sábì mọ̀ yín lẹ́nu eré títí àkọ́kọ́ náà yín pé ẹ̀ gbàgbọ́ sọ́nà ẹ̀ gbàgbọ́ sọ́nà ẹ̀ gbàgbọ́ sọ́nà wàlíyàwó mi àfẹ ẹ̀ gbàgbọ́ sọ́jọ́ àbúrò ìjà ìṣìyànà wàlí màláìka ẹ̀ gbọ́n màláìka gbọ́ wàlí àdúgbò gbogbo àwọn nǹkan tó yẹ ká nígbàgbọ́ sí. ìgbàgbọ́ la gbọ́dọ̀ ní láti pàdé ọlọ́run ẹni tí ò bá gbàgbọ́ pàdé ọlọ́run ẹni ìdí níwájú ọlọ́run ọba. gbogbo tó bá wọ ṣe ní ọlọ́run àpàánù ọlọ́run lọ́wọ́ rẹ̀ ọlọ́run àpàánù tí sọ àwọn àmà fàjà àmọ̀ ìṣòro. ọlọ́run gbogbo tó ẹ̀kẹ̀kẹ̀ ní ṣe níṣẹ́ òsì tó pamọ́ sí wa gbogbo tó ti ṣèwádìí bọ́lá wọn ṣe láàárín ṣùgbọ́n àásọ derúkú tí ó fẹ́ dànù torí sí torí pé òfin gbàgbọ́ lára wọn ẹ̀yẹ ló ti lọ ìgbàgbọ́ táwọn ń sọ yìí à ń gbọ́ létí ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ etí ń jẹ́ gbàgbọ́ ìtọ́ jẹ́ gbàgbọ́ onẹ́ni àtìkọ́rọ́ tó tẹ́lẹ̀ ọkàn wa tó dá wa lójú inú tọ́lọ̀ kaná nípa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yẹ pé ìgbàgbọ́ wà lọ́kàn ọ̀gbẹ́ kò tọ́jọ́ kan o ọmọ ẹni ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan táwọn ọmọ ọ̀kẹ́ ẹni ìgbàgbọ́ ẹni ìtọ́sọ̀ wọn bá ti ń fún ẹni sọ́kàn yóò jẹ yóò wá rí ilẹ̀ lọ́kàn wa bẹ́ẹ̀ kò ní í sí a lè fẹnu sọ ìgbàgbọ́ tó wà lẹ́nu wa ní bá fẹnu sọ pé olùgbàgbọ́ ni mí a sì ṣe ìgbàgbọ́ àwọn ẹṣẹ́ ìgbàgbọ́ tó jẹ́ tẹnu ó wà fáyé tó ó mọ̀ pé ẹni yìí olùgbàgbọ́ ni bákan náà wà lọ àwọn àfi ara ṣe àwọn ẹsẹ̀ ìgbàgbọ́ làwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀sẹ̀ olóore ìyẹn pé ẹni tó nígbàgbọ́ òun wà nínú ọkàn òun ṣùgbọ́n ṣe é kíkù olùgbàgbọ́ bákan náà ẹni tó lónígbàgbọ́ lòun ìgbàgbọ́ wà lọ́kàn òun ṣùgbọ́n àwọn ẹ̀sẹ̀ olóore tó lọ́wọ́ ọ̀fà alábàkalẹ̀ fún wa tó ní ká máa ṣe èyí tó àrùkánù Islam bí àwọn onígun Islam níbi ká gbáwẹ̀ àbí kó lówó lọ hajj tí ò wá máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ tá à ń fowó ṣe agbọ́dọ̀ máa ṣe ilé náà lára ìgbàgbọ́ wa ẹ̀ta Muhammad sọ̀rọ̀ bá wa sọ́dá ti ń sọ nínú. bá wá ṣiṣẹ́ iná tó ń fara ń kò sí gbàgbọ́ nínú ọkàn rẹ̀ ìyẹn là ń pè síta ṣùgbọ́n ọ̀sán ni tó wà nínú ọkàn rẹ̀ àwọn kọ́mù kùsàlà yọrọ òun náà fàlà yẹtùrú náà wọ́ọ̀hà ìlà ọ̀lìlà àwọn kèfèrí àwọn mọ̀nàfìkì àánú làwọn bá ń kí wọn sábàdé olórí wọn ìdúró ìdúró ọ̀rọ̀ ojú ní ẹni tọ́jú ṣe nítorí kò sí lọ́kàn wọn ẹlòmíì tó ń tẹ̀bọ́ lẹ́yìn ọlọ́ọ̀ni ní lọ́wọ́ dúró lórí wọn tó bá wọn ṣiṣẹ́ kò ní lọ́kàn wọn wọn ní rántí ọlọ́run torí pé kò sí bẹ́ẹ̀rù ọlọ́ọ̀ni lọ́ọ̀nà àwọn tó bá ń sọ̀rọ̀ wọn pé ní ìkọ́lì lónà wà àwọn kan fún àwọn èèyàn ń ṣiṣẹ́ gbàgbọ́ náà ìgbẹ́kọ̀ tí wọ́n kan wọn ìkọ́lì lónà àwọn lẹ́bí náà àmàlù wọ́n ń san ọlọ́run wọ́n ń san mùsùlùmí wà máa yá ọlọ́run wọn ní ara wọn wọn àárẹ̀ fàfáàdà ọmọlọ ọmọrọdọ ọlọmọ wa lé wọn kó láàárẹ̀ àárẹ̀ jìnà sí tọlọ àárẹ̀ àìmọlẹ ìṣe tọlọ bó ti tọ àti ti yẹ ní ìgbà wa náà ló wa bó ti wà wa tó wà wa náà ló wà a ṣe wa tó wà wa tá a ṣiṣẹ́ ìgbàgbọ́ ó gbọ́dọ̀ bá ti fi rán wa sábà tẹ́lẹ̀ lámẹ́ ní ànígbàgbọ́ ìjọ ọlọ́run wa sàárà tí yóò fi rán lẹ́yìn. ìyẹn ni bẹ̀rẹ̀ sí àkọ́kọ́ sábẹ́ tí kọ́kọ́ ti fún arákùnrin pé kún àmọ́tòmílà tọ́tún mo gbọ́ náà wọ́n gbọ́ gbàpà fọ́nà wọn bá tẹ̀lé lánàá nílùú Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ńtọ́lọ́ ní àgbàgbọ́ ní tó ní ṣe pẹ̀lú dáàbò ojú rí ni àti wọn wọn ń ká ẹ̀ tó lọ nígbàgbọ́ ṣùgbọ́n kò gba tó bẹ̀rẹ̀ ọjọ́ fún ìdá ìṣẹ́ àmọ̀gbọ́ èso nígbàgbọ́ èso lọ nígbàgbọ́ ṣùgbọ́n kò gbà pọ̀ mọ̀lẹ́ka wà torí pé òun ò fojú rí wọn èso nígbàgbọ́ bákan náà èso ló tó òun pé òun bẹ ẹ̀sìn òun torí bẹ ẹsẹ̀ pààyàn ìyún ntọ́nà wa sànù àtàlà oníkagbọ́n nígbàgbọ́ sí. agbọ́dọ̀ lè fẹ́nu kọ́ tó olùgbàgbọ́ mi ní àtàwọn ẹsẹ̀ tó yẹ ká ṣe ká fara ṣe ká fẹnu ṣe ká fowó ṣe eléyìí náà là ń pè ní ìgbàgbọ́ òun náà wá ní pátápátá torí pé àwọn ẹsẹ̀ tá à ń ṣe nínú ìgbàgbọ́ náà ló wà ìmúra wa tá a mú nínú ìgbàgbọ́ ló wà ìrìn wa tá a rìn pé ọlọ́ni ẹ̀jẹ̀ báyìí ẹ̀jẹ̀ báyìí nínú ìgbàgbọ́ ló wà irun wa tá a ń kí nínú ìgbàgbọ́ ló wà gbogbo eléyìí làdébò wa kópọ̀ pẹ̀lú gbódò tó lò farakùnrin pé kó àmọ́ ìtùbẹ̀lá ìyẹn pé kó sínú ẹ̀sìn pátápátá nígbàgbọ́ tí gbogbo ń tọ́lọ̀ ní kò ṣe kọ́ ọ̀sìn máa ṣe bàbá nígbàgbọ́ yìí tó mọ̀ sẹ́sìn mọ́ ti dẹ́sìn mọ̀ nù ọ́ ti ń sẹ́sìn nù tó mọ̀ sẹ́sì wàá dúró déédéé lórí ẹ̀ lọ́sílẹ̀ àtàlẹ́bí ti farakùnrin náà wàá dúró déédéé lórí ẹ̀ ẹ̀rí agbóni àkọ́kọ́ yìí ti dúró lé nípa ní ní ìgbàgbọ́ lẹ́sìn gẹ́gẹ́ tá a fẹ́ dúró lé lórí kò sí ti ń ṣe lẹ́sìn kò sí ìdra àti ìdèdè wà sí ìsẹ́kìn fún pé dúró déédéé àádá pé kó àmọ́ torí pé ẹni tí ò bá tẹ̀sí ọlọ́run tó lóun fẹ́ dúró déédéé orí àná náà ni ó lò yẹn lẹ́rẹ̀ lómi lè pé inú tó náà ṣe ó dúró déédéé lórí ẹ̀ tó yẹ pé ní ibẹ̀ bá lẹ́pàá ibi tí ó wà lẹ́nu ṣùgbọ́n ó lè jẹ́ bídíà bí ẹsẹ̀ sì ní tó dúró déédéé lórí ẹ̀ òun ìdánilẹ́bí sọ yóò tẹ̀lé lára rẹ̀ torí pé àmọ́ tòmílà sọ pé mo gbọ́ náà bá gbọ́ ìyẹn pé wàá gbọ́ náà bá gbọ́ bọ́nà ti gbé kalẹ̀ o tí gbọ́ náà bá gbọ́ bó ti gbé kalẹ̀ ọ̀nà àná ní. bákan náà ẹlòmíì ó dúró lórí nǹkan tó fi làákà èyí ti ẹ̀ gbé kalẹ̀ títí ń pè lẹ́sìn ó dúró déédé sọ́tọ̀ ṣùgbọ́n kìí ṣe bọ́ọ̀dù ẹ̀ka dúró déédé lò tó ló bá lọ́wọ́ àwọn ọ̀sán lọ́sọ́lá kò kọ́ sọ fún arákùnrin pé ìtẹ́kìm lásán lọ dúró déédé ó sọ fún pé kó àmọ́ sọ̀rọ̀ láà gbogbo ọlọ́run bá kọ́ kẹsìn ọlọ́run lẹ̀sìn ọlọ́run mọ̀ ń tọ́ ọbẹ̀ dúró lé lórí tí ó jẹ́ foundation tí wàá dúró lé lórí eléyìí ṣe pàtàkì fẹ́ẹ́ nípa ipe ní ìdí ń jẹ́ sìn agbọ́dọ̀ kọ ó gbọ́dọ̀ yé wa ìtò ní í ṣe pẹ̀lú láti fọ́kẹ́ ní agbọ́dọ̀ láti fọ́kẹ́ dídí tọ́lọ̀ fẹ́ràn nínú àwọn Muhammad sọ̀rọ̀ láàrin wa sọ́lá yẹn láńpẹ́ ní alìyìmán láńpẹ́ ní tàfíìn láńpẹ́ ní àlàáfíìdà àdìfọ́kẹ́ wa gbọ́dọ̀ dá torí pé tó o bá láti fọ́kẹ́ tó dáa tó lọ dúró àdìfọ́kẹ́ ló fẹ́ dàbí àwọn tó yẹ pé ní wọ́n máa gbé nǹkan lẹ̀ fún ara wọn àbọ̀ àwọn lórí wọn lẹ́gbẹ̀ẹ́ lẹ̀ fún wọn lẹ́nu ti dùn lórí ẹ̀ ẹni bó ṣe rí ìyẹn ló fàtẹ́ pé ní agbọ́dọ̀ jẹ́ káàdì sọ́kàn wa dáa àdúgbò kàtà dúró dé lórí tí a ní sí kọ́mọ̀ láti wọlé lórí òwúrọ̀ jẹ́ tọ́lọ̀ fúnlẹ̀ nígbà bákan náà àwọn ẹ̀jọ́ lórí pàdé ọlọ́run wa a gbọ́dọ̀ jẹ́ kí àdáda lẹ́wọ̀ irun wa sáájú olé lórí ó gbọ́dọ̀ jẹ́ ìdí anílò Muhammad sọlọlá àríwá sálá tó mú wá fún wa tẹ́gbọ́n lé ẹ̀sìn lọ́pẹ́ gbóni. àdéhùn sọ ma pé ní sọ́ọ̀lù kàmẹ́rọ̀ ayélujára ní ìmùsọ̀lì ẹ kírun bí ìbá ṣe ń kírun. àwọn ẹ̀fá bá gbà ó jẹ́ bá nílò sọ́lá bó ṣe mú wa bá ṣe mọ́ ṣàdúrà ó jẹ́ bá nílò sọ́lá bó ṣe mú wa bá a ṣe máa tẹ̀rántí ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ bí alẹ́tìṣe là kalẹ̀ fún wa bẹ́ẹ̀ sì gbé kalẹ̀ bákan náà bí a máa sọ́rẹ́ àánú bá wa ó ṣe wa bá a máa múra ohun jẹ́ bó wa gbogbo eléyìí ó wà lábẹ́ ó wà lábẹ́ mo gbọ́ bá gbọ́ torí ẹni tó gbọ́ bá gbọ́ yóò gbà ọlọ́run yóò gbà ọlọ́run bá tún tàbá wá dá ìgbàgbọ́ yìí mọ̀ nítorí wá kò fún wa ní pé ká dúró déédéé. tàbá páàkì tàkọ́kọ́ tá a mọ̀ nítorí ká mọ̀ nínú ẹ̀sìn tá a fi ń ṣe ètò kò fún wa ní pé àtẹ̀sí fọ́ọ̀mù ká dúró déédéé. ìdúró déédéé ṣe pàtàkì nínú ẹ̀sìn lẹ́yìn ìgbà tí yẹn ti gbọ́ ẹ̀sìn yìí tán torí pé àwọn nǹkan tí máa ń mú ní sọnù àwọn nǹkan tí máa ń mú ní ṣègbé ó pọ̀ nílé ayé táwa tí èyí jẹ́ kéèyàn lè dúró déédéé nànídọ̀ àmúta sọ́lá èmi sọ fárákùnrin pé lẹ́yìn ìgbà tó ọtí mọ̀ òdodo tó ọtí iṣẹ́ ìṣèlú ni ẹ̀kọ́ ṣe ìtókù fún ọ ni pé ọ̀wá dúró lórí ìtọ́ ọmọ kọ́ dúró lórí ìtọ́ gbọ́yè kọ́ dúró lórí ìtọ́nà wa sọ̀rọ̀ wa sàálà tí ó fi rán ànídọ̀ àmọ̀ sallallahu alaihi wa sallam ọlọ́run ọba àlejòọ́lá nípa aláṣẹ ní oṣù látò fúkúlà ọlọ́ni ẹdúró déédé lórí ẹ̀sìn ọlọ́run ẹdúró déédé ń bi tọ́lọ́run ẹmọ́yà bọ́pẹ́ ẹmọ́yà bẹ́sẹ̀ ẹdúró lọ́nà tó tọ́ ẹdúró lórí tọ́nà fìránì tó Muhammad wàṣẹk wàṣẹk ìgbìmọ̀ wa ọlọ́ọ̀bà tọ́lọ́ alá lọ́ba ọlọ́ọ̀bà aláyè ìrẹ Muhammad bá a ṣe pẹ́ láti ẹnìkan ṣe dúró ìyẹn fi yé wa pé ní ìdúró déédéé wa ó gbọ́dọ̀ dị bọ́lọ̀ ṣe pa wá láti ọlọ́run dojú ọ̀rọ̀ ikọ̀ àlẹ́bí pé ìrẹ ànẹ́bí bá ṣe pẹ́ láti ẹnìkan dúró ìyẹn pé tá a mú wa láti fún ẹnìkan ní ìkún mú wa fún ọ nínú nìkan ọmọ ẹkí ní ìkún àti gbogbo àwọn àti gbogbo ẹni tó bá rí tó tó láti ṣe tọ́lọ́ pẹ̀lú rẹ ó gbọ́dọ̀ dúró déédéé kámọ òmí bí mo ti pàrọ̀ àlẹ́ mi láfẹ́ àìsàn tá a bá lẹ́nu kan dúró déédéé lẹ́yìn ká tó lè yìn àwọn olùtọ́ dúró lé lórí ṣé tọ́lọ́ pa àlẹ́ mi láfẹ́ ni àbí tó ń ṣe torí pẹ́ lómi ní mo tẹ́ gbé kalẹ̀ àti tẹ́ gbé kalẹ̀ ẹnu ẹgbẹ́ wọn àti tíjọ wọn gbé kalẹ̀ ó lè kú lórí ẹ̀ sẹ́yìn ló mọ̀ bá ẹni ìdúró déédéé ṣùgbọ́n ìtọ́nà ń pa ànẹ́bì láṣẹ àyè pé àṣẹ ń pa wá ń bí ìkòṣẹ́ lára rẹ̀ ọlọ́ọ̀ni ànẹ́bì dúró déédéé kámọ òmìnir gẹ́gẹ́ bá a ṣe fẹ́ láṣẹ ọmọ ntaaba náà àti gbogbo ẹnikẹ́ni fún ẹ tí ó fẹ́ wá ó tún lọ ọlọ́run tó ẹsẹ̀ tọ́lọ́run ẹ̀dúró mọ́nà wà inú àrùn kan nínú méjì ní ọ̀tẹ̀lẹ̀ sí ìmọ̀ ojú olùkọjá àlà nígbà pé pààlà fún ẹ̀fẹ́ ibi tó yẹ kọ́ dúró rẹ o tó bá fi síwájú o ti kọjá àlà ni ibi tó yẹ kọ́ dúró rẹ lórí irun ibi tó yẹ kọ́ dúró rẹ lórí àwẹ̀ ibi tó yẹ kọ́ dúró ní bá fi ń bẹ lọ́wọ́ bá rẹ o tí ò wá délẹ̀ ó fàṣẹ ìtọ́nu téèyàn bá dúró dédé àrùn méjì ìkẹ́ ọ̀tẹ̀lẹ̀ sínú méjèèjì ìmọ̀ kọjá alákejì torí pé ibi tó ní kó dúró ti ìbẹ̀kọ́ ló tó ìmọ̀ kọjá alákejì tó ní sọ́ni ó ṣe òǹkọ́ ní í ṣe nǹkan mi ní ìdè ọlọ́wà sàánù àtàlà tó fi pàdé mi láti pé pàṣẹ́kì kánà òmìnir dúró bá a ti pẹ́ látẹ kánà nǹkan àmà àtúgbẹ́ni tó bá tún bá lọ bọ́dọ̀ ọlọ́run pé tó lọ́wọ́ làwọn máa ṣe wọ́n là mẹ́tòdà ò ẹ kọjá là ẹ má tàtí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ má jẹ́ alátẹ̀jù nínú ẹ̀sìn gbogbo ẹni tí ní ikú ẹ̀sìn kò dúró déédéé gbogbo aládàáda lẹ̀ nínú ẹ̀sìn yìí ìtọ́nù òfin lọ́nẹ́bì táwọn ń tó gbé káwọn òmìnir ti tọ́nù ń pa níbi láti kọ́ làwọn ń ṣe gbogbo aládàáda lẹ̀ pápá ìmọ̀ kójá láti ìlú àbá láti ìlú mẹ́rin gbọdọ̀ wo sọ́lá ló fi kọ́ wá láti nínú ọ̀rọ̀ pé pàṣẹ èso ẹ̀kọ́ ń tẹ́ bá nínú ẹ̀sìn ó sọ tàdídù kó dúró déédéé pé ìtọ́lọ̀ ń sọ fún mi pé kí n ṣe o ṣé mo ti sábà yìí pé bẹ́ẹ̀ mi lọ àdúgbò mi ìyẹn orí àti torí pé ọlọ́dẹ tó bá fẹ́ sábà máa ń tẹ́ tí ò bá dúró déédéé ibi tó bá ta nǹkan sí ibi tó bá gbèrò fún yóò lọ ìyẹn ló bá fẹ́ pé báyìí náà bá fẹ́ kí jọ̀sìn wa kó jẹ́ ìsìn àtẹ́wọ́gbà agbọ́dọ̀ dúró wọ́n bá fana wa tààlà kí o ti pa alẹ́gbọ̀ Muhammad sọ́lá agbọ́dọ̀ dúró lórí ẹ̀ agbọ́dọ̀ dúró ló ti pa látẹ̀ àgbọ́dọ̀ sábẹ́jù

bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ mọ ṣiṣẹ́ tán bákan náà a gbọ́dọ̀ mọ̀ pé ní ìdúró déédé yìí ẹ̀sán máa ń là sọ́nà bá sọ́nà bá sọ́nà ní oṣù ẹni tó dúró lórí ẹ̀sìn rẹ̀ tí ó yẹ sọ́tún tí ó yẹ tó ti tí ò já látẹ̀jù tó sọ sọ́nà bá sọ́nà bá sọ́nà tó fi rán anẹ́gbọ́ àmọ̀ àmọ̀ sọ̀nà wà àlẹ́ ọ̀sọ́nà anẹ́gbẹ́ sọ fún ọ̀nà bá sọ́nà bá sọ́nà àwọn tó ń gba ọmọ ọba gbọ́ fáwọn náà làwọn máa sùn ó ti déédéé àdéhìí sánẹ́bí sọ pé kúlẹ̀ àmọ́ ń tòbí láà ìyẹn tó ń tọ́ gbọ́ náà ọba gbọ́ sáájú ó tẹ̀sí ọlọ́run nílẹ̀ nínú kọ́ọ̀lù rọ́ọ̀mù lọ mọ́ àtàkọ́lọ́ nìkan làámọ̀ ẹ̀sìn yá ní ìjọ ti fún nǹkan ní ilé yẹn ọlọ́run àtàkọ́lù tó fi ọlọ́run tó dúró déédéé lórí ẹ̀ tó mọ̀ sàkọ́ọ̀mù ọlọ́run tó wá dúró déédéé lórí ẹ̀sìn tẹ̀wọ̀n ẹ̀sìn alágàbàgebè káńtẹ̀sì lé nìkan fi ilẹ̀ lọ́la àbíkẹ́ fi pẹ́sìn ìdí òsì lára ẹ̀ àbíkẹ́ yọ kó mẹ́rin tó wà mẹ́ wọn sí bẹ́ẹ̀ ọlọ́run dúró dédé ọlọ́run tó wá dúró dédé rẹ̀ tó mọ̀ sàkọ́mù sàkàlẹ́ ń sálọ alẹ́ yìí mọ̀lẹ́wọ̀lá àyíká àwọn mọ̀láyíká ó mọ sọ̀kalẹ̀ wá bá wọn. àwọn afọ́nifẹ́ sí ni jẹ́ pé wà láàyè pé nígbà wo lélẹ́ yóò máa tẹ̀lẹ̀ wọ́n ní nígbà tí ìfú bá tún lọ́rùn tẹ́lọ̀ yẹn wàlá tàbánù ẹ̀mọ́ bànújẹ́ wà á bùṣírù òbèlèjà nẹ̀tì lẹ́tì fún tuntun àdúrà ẹ wàá mọ ẹdùnú sálù jẹ́nẹ̀ tọ́lọ́ wọn bá sùnánù wà sàálà tó ti ṣe ládéhùn fún àwọn ẹrú rẹ̀ fẹ́jì yẹn rí ẹ̀yin tẹ́ ń tẹ́ ẹni tó dúró lórí ẹ̀sìn ọlọ́run báyìí ẹdùnú ìyẹn bá lù lẹ́ẹ̀ bá pàdé àìpẹ́ ẹ̀sìn ọlọ́ni náà nù áwòlè yá òkùnrin òfin àyà ìdóníyà ọ̀fìlà àfẹ́rọ̀ torí pàwọ́ alẹ́ ní ní ẹ̀rí ẹ̀rí náà ṣe tiwa nígbà tẹ wà láyé ẹ̀ wà á di dáadáa láyé àtọ́jú ọ̀gbẹ́dẹ àlùfíàmọ̀ wọ́lá kò fi ìhà máa tẹ̀sẹ̀ yìí àǹfọ̀sọ̀ kan gbogbo ń tẹ̀ wá ń fẹ́ gbogbo ń tẹ̀ ń fẹ́ pátá tí ọkàn ibùsọ̀kalẹ̀ kẹ́ni tó wà látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ibi tẹ́yẹ ń gbólẹ̀ sí tó jẹ́ ààyè ìdùnnú tí bàmídé òní kẹyẹ̀ mọ́ kọjọ́ gbẹ̀dẹ̀ àti àmọ́ òní lọ́ọ̀bì jẹ́nà ṣùgbọ́n wọn lọ́dọ̀ ṣe fún jẹ́mọ́ ẹ̀nà lẹ́tọ́lẹ́ pé ní iná lẹ́bí iná kọ́ọ̀lù rọ́pùlù lọ́ tó mọ̀ sàkọ́ ẹni tó dúró déédéé nínú ẹ̀sìn ẹ̀yẹn lọ́lọ́ àyà mi tó wá tó àwọn bá sọ pé àwọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tá ń ṣe tán lọ́wọ́ tá ń gbẹ́sìn ọlọ́wọ́ ọba yé tá ń jura àwọn ẹ̀kọ́ lọ. tó mọ̀ ń sàkọ́ọ̀lù tí wọ́n á dúró déédéé lórí ìjọsìn fọlọ́wọ́ báyìí. kọlà bọ́ọ̀kùn àléyìn wọ́là ọ̀hún yàtọ̀ náà ọlọ́ọ̀ni ọ̀ràn ní bẹ́ẹ̀rù bákan náà ìbànújẹ́ ò ní bá wọn torí pé wọ́n ti fọlọ́wọ́ báyìí. أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ọlọ́run láwọn ẹni àlùjáná ni tọ́lọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ yóò mọ ẹgbẹ́ sàn ìdúró déédéé wọn ni wọ́n ti láyé. jẹ̀mọ́ àtọ́jọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká dúró tuntun lórí pẹ́ẹ́pẹ́ ìfọdédé ṣe lórí ìròrí kan tí wọ́n gbé lẹ̀ ní kọ́kọ́ kọ́ ẹ̀sìn ọlọ́run jẹ́ kó yí ẹ dáadáa foundation náà gbé kalẹ̀ wà á dúró déédéé lórí ẹ̀ nítorí ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn sọ́kàn jẹ́ kó wà lọ́kẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń gbàtọ́ sí mọ́ bákan tó ní í ṣe pẹ̀lú ṣe sára máa ṣe bọ́lá wa sùpánà wa sàárà bó ti fi rán nípa àmọ̀ràn sọ́lá wá dún ní mọ́ mọ́ṣẹ́lẹ́ nìkan sílẹ̀ lọ́la àníbàmọ̀ sọ́lá olùkáyọ̀ àmọ́ ẹ̀ ìlú dájú nínú iṣẹ́ àdìwámọ̀ àníyàn ní ta dúró déédéé lórí ẹ̀ tá a ṣe ká máa fílẹ̀ wà nǹkan kódà tó jẹ́ kó kéré ká gbìyànjú ká dúró déédéé lórí ẹ̀sìn ìṣẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala abẹ́rẹ́ ọba subhanahu kó yọ ọdún fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúni ọlọ́run ìdúródéré tí a ń sọ yìí ó ṣe pàtàkì nípa àgbèsè ayé ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe pàtàkì fún wa pàápàá jùlọ àwa mùsùlùmí àwa náà ní ẹlẹ́sìn òdodo ẹ̀sùn bá sì ti ródodo ó yẹ kó gbámú ni kò yẹ kó jẹ́ kí ó bọ́mú òun lọ ọlọ́ba sàánù wa tààlà ó ní wà lẹ́bi arsala rasúlà bil huda òun ló ń fi ìmọ̀nà rán òjíṣẹ́ òun wàdí ìnìlà hàk àtẹ̀sìn òdodo ìyẹn pé Islam tánẹ́bí mú wáyé ọlọ́run ní ẹ̀sìn òdodo ni táwọn ànábì ọlọ́run tán ṣe wájú náà ti mú wá nítorí kíni lílù sí ìrọ̀rùn wàhálà díìnì kólè kólè bá a borí gbogbo táwọn yẹn ń pè lẹ́sìn bí àwọn kìrìsìtẹ́nìtì ni àwọn júù ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn eléégún àwọn olóró kí ìsìláàmù lè bá a borí ẹni wákàtá mi láàyè ìṣẹ̀lẹ̀ ìdá ọlọ́lẹ̀ ló jẹ́ ìṣẹ̀lẹ̀ yìí pé ìsìláàmù yìí onílẹ̀ ẹ̀sìn òdodo nígbà tí mùsùlùmí ò bá wá dúró dé níjà ṣé àwọn títí wòye kò ló wá fẹ́ lọ bá ní. ṣé kó fi rẹ̀ lẹ̀ nǹkan mìíràn ni wá ń jọ lójú nínú táwọn èèyàn gbé wá ní ẹ̀sìn tọ́nà ọba sùpánà wa tààlà tí ò fọwọ́ sí ọlọ́run wa sùpánà wa tààlà ní wàyà àbúrò rẹ̀ mi ìdúró lè bá àwọn èèyàn ká sí nǹkan mìíràn tó yàtọ̀ fọlọ́ mọ́lá làwọn èèyàn fi bí adéètò sọ̀rọ̀ ní tọ́nà òkè nídìí ìwọ́n tó wá gbé góòdì dání ṣé ti wọn ní wọn jẹ́ lójú ni ìyẹn ló bá jẹ́ pé a gbọ́dọ̀ mọ bàbára bọ́lá bá sànà àtàlà bó ṣe gbé nǹkan rẹ̀ kalẹ̀ èèyàn ló ti ọlọ́ àwọn nǹkan tó wá wà tó jẹ́ sábà bí tí máa ń múni dúró lórí ìdúró dédé inú ẹ̀ náà ní àdúrà kàmọ́ bẹ́lọ́ kọ́lọ̀ kó mu adúró torí pé àdéhùwà Muhammad sọ̀rọ̀ àṣọ́lá ó ní kòlóògùn ìbáà yẹ pé ẹ̀mí ọmọ nìyẹn bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ ìràmán yẹ kó wà láàrin ìka ọlọ́run àwọn kàmọ́ pàlà ọ̀tọ̀. bẹ́ẹ̀ bá lè dìde sọ ìyẹn ọmọ ènìyàn wà láàrin kan náà yọkọ̀ lébò àká ka àbó bá ti wọ náà ní mọ́yì. àwọn ọmọ ìbẹ́lẹ̀ ọ̀la ọmọ ìyá àbò kọ́lé balùkòló sábẹ́t kọ́lé bí alàdé ni. inú àdúrà bá mi máa ń ṣe nu tọ́lọ́ ọba wa ti máa ń tẹ̀ ilẹ̀ lórí òdodo sáàpù jẹ́jẹ́ mi ilẹ̀ lórí ẹ̀sìn gbó délé lórí ẹ̀ ènìyàn

ká gbé ìgbàgbọ́ sínú ẹ̀mí wa torí pé ẹ̀mí òun náà ní kọ̀ǹtúrò ara wa yòókù jẹ́mi bá ti dá ara náà dá kẹ́wàá lọ́wọ́ sọ́lá pẹ́lúpọ́nù àdéhìí kan pé ó wà lára àyàn múlẹ̀bà bá ti ẹran kan ibà sọ́lù á tóun bá ti dá sọ́lù àlìjáfà tó kọ́ lò gbogbo ara yòókù ló dá wọ́n ibà fáfàdà tí bá ti kẹ́ ìbá ti bàjẹ́ fáfàdà kọlùbù kọlùbù fáfàdà jásàdù kọlùbù gbogbo ara yóò kùnà omi ó bàjẹ́ ǹjẹ́ kí wàá di bá sílẹ̀ ànábi ni ó ní òní alukọ́lù ọ̀kan wa káfọ̀ ẹ̀mí wa mọ́ yẹ́wọ́n lọ́wọ́ àwọn ọ̀sánlá pẹ̀lú pé kọ́dí àfúlá àmọ́ ìzàká ha ẹ̀mí ẹni tó bá pọ̀ mọ́ wọ̀ ti torí ire o sábà rí ẹ̀mí wa pọ̀ mọ́ ìyẹn tó tó sànù wa kálí dúró déédéé nù. torí pé ojú rẹ tọ́jú owó kú o tẹ́mi bá dá ẹ̀mí ẹ̀mí lọ́dún kọ́kọ́ ro tó fẹ́ wò ẹ̀rì ẹ̀mí ó sọ ẹ pé à ọwọ́ rẹ ẹ̀rì ara rẹ wàá tẹ́mi ti mọ́ torí pé mi yóò rẹ kọ̀ǹtúrò àwọn ara yòókù òun gẹ́gẹ́ lọ́ba ara ìyẹn ló pàdé pé ní gbìyànjú ká fọ ẹ̀mí wa mọ́ ájìnlẹ̀ sí ti ìmọ̀ ń dọ̀ sí ẹ̀mí onílẹ̀ àlùmọ̀ áárí àwọn ẹgbẹ́ ẹ̀sẹ̀ tó ẹgbẹ́ tí máa ń jẹ́ lẹ́sẹ̀ àti bí wọ́n ti sọ lọ́wọ́ nira fún kódà kó gbọ́yé eléyìí ṣe pàtàkì fún ẹnì kọ̀ọ̀kan wa bákan náà nínú tí ó fún àfihàn wa láti jẹ́ kí á ní ìdódédé òun là á gbìyànjú sáwọn àwọn fìtínà tí ń ṣẹlẹ̀ láyé fìtínà alákọ̀ọ́kọ́ fìtínà tó ṣòbá fìtínà rújú ẹlòmíì ti gbọ́ nǹkan lóye inú ẹ̀sìn

ìkúlẹ̀ tó ṣe fa àwọn ìrújú tí láti máa ilé ìdánù onílẹ̀ ká lọ kọ́ mọ̀ tó yẹ kó orúkọ lọ́ọ́ fi mọ tó tọ́ tọ́jú olé lórí ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀sìn táǹsì kò yé wa tó ìyẹn ló bá yẹ pé wọ́n fi kórujú wa bá wa ètò jẹ́ bọ́ èyí tó jẹ́ bọ́ wọ́n pè lóògùn fún wa wọ́n pè lájọ àánú sì máa tẹ̀lé wọn lọ èyí tó jẹ́ bídí àtàlẹ́bí òṣè wọ́n pè lẹ́sìn fún wa àánú gbà lọ́wọ́ wọn torí pé ìrújú náà fi gbé kalẹ̀ fún wa ìyẹn ló bá yẹ pé ní a gbọ́dọ̀ gbìyànjú pé a kó nu fìtínà ìrújú torí pé ní tí ó mú wa pé orúkọ ẹ̀sìn náà ló fi gbé kalẹ̀ nítorí òdodo ó lè pè ní rọ́ nítorí ẹ̀rọ ló lè pè ní òdodo fún ẹ ìtọ́jú àtúntò yóò pè ní bídíà fún ẹ ìwọ ló ti gbà lọ́wọ́ ẹ ìyẹn náà wọ́n ló ti bá fẹ́ dúró déédéé ká gbìyànjú ká gbàgbọ́ yé ẹ̀sìn wa ká lè bá àlàfo mi ìrújú táyà yóò mọ̀ kó wa bá wa ká lè bá bọ́ kúrò mi àwọn nǹkan ọ̀nà àlù tó làálẹ̀ fún wa tó mọ̀ pẹ̀lẹ́sìn àwọn àbóyá náà wa mo ní pé yẹn náà làálẹ̀ fún ara rẹ̀ nígbà míì nígbà tí dúdú bá wa ṣe ìtọ́jú bá kó sí lórí ṣe kó ṣe ní ẹ̀sìn yóò lẹ̀ mọ̀ lọ. bá ń ṣe báyìí tó bá ní àwọn ní ẹ̀sìn títí bá ń ṣẹlẹ̀ ó mọ̀ pé tó tọ́rí tẹ́lì sọ̀rẹ́ ṣùgbọ́n tí bá ṣe báwọn ní rówó ó mọ̀ pé haramu rẹ halali rẹ ṣùgbọ́n torí tó fẹ́ jẹ́ fìdílé ọ̀tàdù yóò ti fi halali yẹ tó ti mọ̀ yóò ti fi haram ẹlòmí torí ẹ̀ ń jẹ rìbá ó mọ̀ pé rìbá yóò bá mú yóò ti jẹ́ ẹlòmí sí tájà ó rí pé ọ̀nà tó ń gbà yóò tọ́ eléyìí sọ̀nà irọ́ lòun ń pa yìí kódà yóò tún fi tọ́ lọ́wọ́ kò ní lè lò torí pé ó ti sọra rẹ̀ ẹ̀ẹ́dẹ́rú tó fẹ́ jẹ àlejò àmọ́sọ́lọ́ sọ́lá ó ní sáìsà abdul dinar ẹ tó bá sọra rẹ̀ dẹ́rú owó ó mọ̀ sí ṣòfò torí pé kò ní lè dúró dédé ibi tí ibi ń wà ibi tó ti rádùn ti wà ibi tó bá ti rí náà ni ó mọ̀ lọ adùn tẹnu kìí jẹ́ kí yẹn dúró dédé nígbà míì nígbà tó bá ti pọ̀ jù lára rẹ̀ torí pé ọ̀nà tí ò tọ́ ní ó mọ̀ rìn kó òye kẹ́lò mi yẹn lè dúró délé a máa wọ òkú o a máa tọ̀tọ̀ kúkọ a máa tàgbèrè káàkiri a máa ṣe jìnnà torí ní jìnnà ẹni ibi ni ẹlẹ́sẹ̀ ńlá ni ẹjọ́ òbí ó déédéé ní ẹ̀sìn ni ọlọ́pàá tó wà náà wà lọ́wọ́ aláṣẹ́kọ̀ọ́ bò jìnnà ẹ má tún lọ jìnnà dèmi bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ìnà òkà àdàpà ìṣàtà pàtà àtẹ̀lé ìlà ọ̀nà tó burú ni tí ò yẹ kó bá èèyàn níbẹ̀ tára àdó tẹnu lẹni tí ń mutí ẹ̀rí àmìgbà tó ti gbọ́ kó wá dúró lórí tó kọ́kọ́ tí ò dàpọ̀ nílé gbó torí pé adùn yìí ó ti wọ gbogbo làákàyè rẹ̀ àti sílẹ̀ yóò wà nira fún bákẹ́lẹ́ làwọn adùn míì náà ẹlòmíì adùn polú díẹ̀ yóò lóbèlú yóò di pọ́nlẹ̀ tó ń fẹ́ sọ yìí ọ̀nà tí ò tọ́ ni kódà kó gbọ́ yé pé kò tọ́ kò sì ní ilé sílẹ̀ torí pé adùn kẹ́yẹ ó ti wọ̀ nínú àwọn adùn tí ń kọ díyàn láti wọ́n lè dúró ti òdodo lẹ́nu bákan náà ẹni tí ìfẹ́ ìlú bá ti jọba lé lórí kò ní ilé tí tọ́lọ́wọ́ bá yẹn bá ọ̀nà ọ̀tàlá ló fi lóyìn ló fi kọ́kọ́ nípa àwọn ọmọ iná pé fa amọ̀mọ̀ tọ́ba fa áfàrọ̀ àyàtà tó níyà ẹ̀rí ẹni tó bá kọjá àlà tó gbọ́ lápáyé fa iná ìjà nẹ́mọ́ kí àdúgbò àwa iná ìjà nẹ́mọ́ ló jẹ́ àtìmọ́tán rẹ̀ tó ló dodo báyìí ó wá kó lóòtì kò lè dúró látara ayé tí ń wá bóyá tí ó jẹ sí wá láyé ni bóyá kò tó fẹ́ dé ni bóyá fẹ́lẹ́ bá mọ òun náà ni bóyá ẹ̀tọ́ kan tó fẹ́ fara rẹ̀ tọ́lọ́ òfẹ́ yóò sì fi ní ọ̀nà tó tọ́lẹ̀ yóò lè fi òtọ́ ìfẹ́ mú oníwà máa ń jọba ẹ̀rí tó bá ti jọba lórí yẹn báyìí gbogbo ibi tí bá ti ń tì yẹn lọ́lẹ̀ lè yóò máa lọ kódà kí yẹn lọ́lẹ̀ tó tọ́ ìyẹn ló bá tó pé ní agbọ́dọ̀ jìnà sífẹ́ mú sẹ́wọ́n orí alukùránì tẹ́lẹ̀ gbogbo tọ́lọ́ bá ti ròyìn tó bá ti sọ̀rọ̀ fẹ́ mú àbùkù ìfọ́ ọ̀nà tí ó dára ló sọ ọ̀nà àpàrà ìtàkùn ní sáfàtà ìlà àrùn hàwà ẹwẹ́ ni tó sọ ìfẹ́ ẹnu dọ́ lọ́wọ́ bá rẹ̀ ẹni kọ́rọ̀ tó burú ni kéèyàn kọ́ lọ́wọ́ bá rẹ̀ kó ti tẹ̀lé fẹ́nu ìyẹn lẹ yóò fi nira fún nífẹ̀ẹ́ ẹnu láti tẹ̀lé òdodo láti dúró dédé lórí òdodo kódà kó mọ̀ àmì ẹni tó kéwú lẹ́yìn tó jẹ́ àfà tó sì ródodo báyìí ṣùgbọ́n fẹ́ẹ́ ẹnu tí ó tẹ̀lé kò ní jẹ́ kó lè dúró sí àmì ẹni tí ń gbọ́ wà tó ti gbọ́ nǹkan tó tọ́ pé ilé ló tọ́ ọ̀nà tó tọ́ tó yẹ kí n rìn ṣùgbọ́n látara ìfẹ́ inú tí ó wà lára rẹ̀ kò ní rí dúró sí gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ jìnà sífẹ́ inú àwọn yòdò yìí ní ilé ayé kan fìtínà tí yóò kọjú wa láti wọ́n dúró dédé a jìnà sí àwọn ìrújú tí ó máa gbọ́ wá fún wa a jìnà sí bó láti jìnà sílẹ̀ òǹkà àwọn àmọ́ bẹ́ẹ̀ náà ọba ọba àdéjọ́ ọlá kó mẹ́mi wá dúró torí kọ́ ọba tó àwọn àtàlà ni mo ń darí ẹ̀mí èèyàn lè dúró dédé lánàá kó tó ní kó mọ̀ dúró dédé mọ́ àmì ẹtí kírun tẹ́lẹ̀ tó dúró dédé tí ò sí mọ́ àmì ẹtí bẹ́ẹ̀ ní ìlànà súnmọ̀ tẹ́lẹ̀ látara pé ẹ̀mí rẹ tó yí tó fi súnmọ̀ lẹ̀ ti padà ń ṣe àdáda lẹ̀ káàkiri kọ́ ọba tó àwọn àtàlà kó mọ̀ tètè wà sábà wá ṣe kó àríkàlẹ̀ dúró lórí ẹ̀ tí láti pàdé ọlọ́run ọba àlejòọlá àlọ́lọ́wà sọ́nà ọ̀sálá kó yọ ní sẹ́yìn kọ̀ọ̀kan wa kó kàwá fún àwọn ẹni rí láyé àtúnjọ gbélé àkíyàmù ọ̀sọ́lọ́wọ́ ọ̀sọ́lọ́wọ́ alánàbíyìnà muhammadin wàhálà áàlì ìwọ̀sáfì àjùmáyìn.